إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فهو المهتدي ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمة الله وبركاته adáwọ̀ pẹ́ fún ọlọ́run ọba atọrọ ìkẹ́gẹ̀ fún anábíwá muhammad sallallahu alaihi wa alihi wa sallam a ní tẹ̀síwájú nípa àlàyé tí a ń ṣe lórí alámọ̀rí tó ní nǹkan ṣe pọ̀ pẹ̀lú àdìsọ́kàn ẹnìkọ̀ọ̀kan wa eléyìí tí a ń kà fún wa látinú tíra sharh sunna ti al-imam al-barbahari eléyìí tí a fi ń ṣe ìtọ́ka fúnra wa látinú àlàyé àfáà wa al-sheikh al-fawzan hafidhahu allahu ta'ala. ní tẹ̀síwájú àfáà sọ wípé wáyídá rọ àìsàn rọ́júlá yuhibbu ahmad bin hanbal والحجاج بن المنهال وأحمد بن نصر وذكرهم بخير وقال بقولهم فاعلم أنه صاحب السنة أفاني وإذا رأيت الرجل tó bá rí ẹnikẹ́ni yuhibbu ahmed ibn hanbal tó nífẹ̀ẹ́ ahmed ọmọ hanbali walhajjaj bin al-minhal àti àfáwà alhajjaj bin ọmọ minhal àti àfáwà ahmed ọmọ nasr wa zakarahum bi khair tó sì sọ dáadáa nípa wọn wa qala bi qawlihim ọ̀rọ̀ tí wọ́n sọ náà lẹ́ni yìí ń sọ sí làwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ òun náà ni ọ̀rọ̀ súnà òun náà ni ọ̀rọ̀ kitab òun náà ni ọ̀rọ̀ wípé alukur'an gairu makhluk wípé kur'an kìí ṣe ẹ̀dá ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala òun ni kur'an òun ló jẹ́ wọ́n ní gbogbo ẹnikẹ́ni tó bá ti sọ táwọn wọ̀nyí ń sọ fàálàm annahu sọ́hìbù súnà lọ́rọ̀ yé mọ̀ wípé dájúdájú irúfẹ́ onítọ̀hún ó jẹ́ onísúnà áwùláhì umul ayimmatu alẹ́bínà umtuhinu alalkọ́ọ̀lì bí quran àwọn tí adárúkọ yìí àwọn náà ni ọ̀gọ̀ọ̀rọ̀ nínú àwọn olùmọ̀ tí wọ́n gbìdánwò wọn pẹ̀lú ọ̀rọ̀ wípé ṣé Qur'an ṣé ẹ̀dá ni Qur'an àbí ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala a sì ṣàlàyé fún wa ní ìjòkó tó kọjá wípé alimutakarrar fi aqidati ahli sunnati wal jama'a wa anna al-Qur'ana kalamullah èyí tó fẹsẹ̀ nílẹ̀ tí panupọ̀ sì wáyé lórí ẹ̀ lọ́dọ̀ àwọn olùmẹ̀sìn pàápàá jùlọ àwọn àfa ahli sunnati wal jama'a òun náà ni wípé Quran ọ̀rọ̀ ọlọ́run ọba ni kìí ṣe ẹ̀dá pàápàá àbòtú rẹ̀ fún ma ṣàlàyé fún wa wípé ọ̀pọ̀lọpọ̀ fìtínà ló wáyé eléyìí tó bẹ̀rẹ̀ ní ọdún two hijira tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ tí wọ́n dúró náà ni wọ́n fìyà jẹ èyí tí fìyà pa èyí wọn pa wọ́n hàn le lé mọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú ẹni tó gbégbá orókè nínú ìdúróṣinṣin òun náà ni àfàwà Ahmed ọmọ Hanbali torí wípé ṣáájú kí ọ̀rọ̀ Mihna kó tó ṣẹlẹ̀ Imam Ahmed in tí wọ́n mọ̀ sí náà ni Imam Ahmed bin Hanbal qabla al-Mihna walakin ba'da al-Mihna lẹ́yìn ìgbà tí ìgbìdánwò yìí dé tọ́lọ́wọ́n bá àlejò láti kọ àṣeyọrí fún àfáwà ahmed ọmọ hanbal láti gbà náà ló ti di ìmáàmù ahli sunnati wal jamaa lisabatihi hi mawqif nítorí wípé ìdúróṣinṣin àfáwà ahmed ọmọ hanbali ìdúróṣinṣin tó ní agbára ni pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìyà tí àwọn tí wọ́n jẹ́ àwọn khalifa al-abbasi nígbà náà àwọn Mamun Mu'tasim Wafik kó tó wá di àsìkò mutawakil tọ́lọ̀mù bá àlékẹ́ ọlá wá ní kí Imam Ahmad bin Hanbal yìí kó bọ́ nínú àfìtínà ìdíyàjẹ náà àfáwà Ahmad bin Hanbal ọgọ́rọ̀ ìyà òun ló jẹ tí wọ́n gbé wá síwájú wálí wọ́n ṣe ní bílálà wọ́n ṣe ní kòbókò wọ́n kódà al-Imam abdulgani al-maqdisi àfáà tí wọ́n kọ tírà umdatul ahkam wọ́n kọ tírà kan lórí ìṣẹ̀lẹ̀ yìí wọ́n pè ní kitabu mihnati al-imam ahmad bin hanbal tírà tó ń sọ̀rọ̀ nípa àdánwò tí ó bá àfáwà ahmad ọmọ hanbal yìí nínú ìkan nínú àwọn ìṣẹ̀lẹ̀ yẹn tí wọ́n report wọ́n ní àfáwà ahmad bin hanbal yìí wọ́n mú wọn jáde lọ́jọ́ kan wọ́n tún á bèèrè wọn wípé almazilta alakọlik sẹ́yìn tó ń sọ lánàá náà náà ló sì tún ń sọ báyìí wípé Qur'an wípé ọ̀rọ̀ Ọlọ́run ọba ni kì í ṣe ẹ̀dá Imam Ahmad ibn Hanbal sọ fún wọn pé bẹ́ẹ̀ ni n tí mo sọ lánàá yẹn náà ni mò ń sọ lónìí òun náà ní sì máa sọ láéláé tí tọ́lọ́run ọba àlejò ọlọ́sùn ní kí n tán lórí ọ̀rọ̀ yìí wọ́n wá pe àwọn jalladun wọ́n pè wọ́n àwọn aṣenilọ́rẹ̀ ọba àwọn tó bá máa ń nítorí pé nítorí bá gbà wọ́n fún ni pé kán ṣe ìyà kán ṣe bílálà fún yàn àwọn ni jalladun àwọn á pè wọ́n wípé kán máa ṣe Imam Ahmed ọmọ Hanbali kán máa ṣe ní kòbókò kán máa ṣe ní ẹgbàá gidi pẹ̀lú ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ lọ́wọ́ ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ lẹ́sẹ̀ ìgbà tí wọ́n fi na Imam Ahmed ní ẹ̀ẹ̀mẹrin ó kùn ṣòkòtò Imam Ahmed síka sàrọ̀wíìlì tí Imam Ahmed wọ̀ torí pé sàrọ̀wíìlì òun ni mufrod jámù rẹ̀ ni sàrọ̀wìlà ó ti yé mufrod ni sàrọ̀wíìlì. Jamu rẹ̀ ní sàrọ̀wìláàt siriwáàlì kì í ṣe múfúrọ́dù sàrọ̀wìlì o sàrọ̀wìlì ní múfúrọ́dù sàrọ̀wìláàt oníkíni o oníjámù támú báyẹn so síkàtù sàrọ̀wìlì tí àfáwà ahmed mahamdan tí ó wọ̀ ṣòkòtò tó wọ̀ okùn ṣòkòtò yẹn bíi ìlàwé aṣọ tínrín náà ni ó gbé sòkòtò yẹn dúró bí jalad tó ń ṣe ẹgba fún Imam Ahmed nígbà tí ó fi nà ní ẹlẹ́kẹ̀rin báyìí wàláhì okùn sòkòtò yẹn já okùn sòkòtò yẹn ṣe kí ni o ó já tẹ́ ẹ mọ̀ pé bó ṣe já yẹn kí ni nǹkan tí ó tún tẹ̀lé tí sòkòtò yẹn kó ṣe kí ni o kò mọ̀ tókùn sòkòtò bá ti já sòkòtò ó ṣe kí ni o. The solar system is not working by default. Sokoto ya nwanne o. Nyo dị abọ. Sokoto ya nwanne si nke o. Nyo dị Sokoto ya nwanne si nke o. Imaam ahmad wa sọọ yi pe o sama o ni asa atu yontahaak taa iro ọlọrunwụn, se asịrị oho mi se yoo wà atu bayi lasiko siwọn na m lọwọ yi. to o si pe eti naa ni mo du o lelori. O sọ yun jáde, o wa njenu wuyé wuyé. ìpè tọ́ tó bá jẹ́ wípé Quran tó bá jẹ́ wípé ẹ̀dá ni tí ṣe ọ̀rọ̀ rẹ káṣírí mi ó tú àṣírí òhò mi kó tú kí ṣòkòtò yìí kó bọ́ọ̀lẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n tó pé rẹ ni kìí ṣe ẹ̀dá kí ṣòkòtò yẹn padà sókè wallahi sì padà sókè. asaru yìí wà nínú kitabu mihnat imam ahmed mo gbàgbé ní ìbámu wá precisely page forty seven ló wà mo gbàgbé ní ìbámu wá nítorí pé mo ń kánjú mu tíra yẹn wá ìbá kà á lójú wa báyìí ìbá kà á sí wa létí precisely page forty seven òní asaru yẹn wà ṣòkòtò yẹn padà sókè ó dúró sókè láì ní ṣòkòtò láì ní okùn so azihi al istiqama ní tí wọ́n ń pè ní ìdúró tuntun nílé torí pé fil hakíkọ̀ Quran kalamullah laysa makhluqan kì í ṣẹ̀dá ọ̀rọ̀ Ọlọ́run ọba subhanahu wa ta'ala ni so Imam Ahmed nìkan kọ́ nínú àwọn tí ọwọ́ ìyá yìí bà ní ìlú Misro ó ní àfáwà Yusuf bunu Yahya alibuwaiti alibuwaiti alẹ́ rahmatullah wọ́n jẹ́ ìkan nínú àwọn kìbáàrù tọ́lábà lọ́dọ̀ ìmáàmù Ṣáfi'í alìmáàmù al-Buwayqi wọ́n lázámọ̀ alìmáàmù Ṣáfi'í mùlázámẹ́ta rajuli li zillihi ní bí ọkùnrin bí yóò ṣe lázámọ̀ lázàmọ̀ ẹni tó ní náà ni Imam Buwayti òun ni wọ́n rọ̀ mọ́ Imam Shafi tí wọ́n sì gba ìmọ̀ tó pọ̀ lọ́dọ̀ wọn. ìgbà tó wá di torí pé Imam Shafi rí aleyhi rahmatullah ní ọdún one ninety nine ìdíra ni Imam Shafi yìí wá láti Madina wá sí ìlú Misra Madina wọ́n wá sí ìlú misro ìgbà tí wọ́n kúrò ní ìlú madina tán bọ̀ wá sí misro wọ́n láníyàn wípé àwọn fẹ́ wá gba ìmọ̀ lọ́dọ̀ alais bin fatihu misr ṣùgbọ́n tí wọ́n tó dé sí misro torí pé wọ́n tún gba ibòmí lọ kí ṣe pé bọ́lá ti madina látún ìdẹ́pẹ́ misro ni wọ́n wá wọ́n tún lọ sí ìlú mi náà kan tó wá sí misrọ̀ ṣùgbọ́n ká tó dé misrọ̀ àfáwà láì ọmọ Saad ó ti ṣe kíni o ó ti jáde láyé sọ́nà àwọn olùmọ̀ wọ́n ní júzù kan tí wọ́n jà máa lórí gbogbo àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tí wọ́n dà níyàn pé àwọn fẹ́ lọ kẹ́kọ̀ọ́ ìmọ̀ lọ́dọ̀ àfáà lágbájá tán tó wá lọ́dọ̀ àfáà yẹn àfáà yẹn ti jáde láyé nígbà tí wọ́n fi dé ìlú yẹn wọ́n sọ fún ọ pé à àbáàtẹ̀wá akẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rà ó ti kú láti fi ọdún mẹ́rin kẹ́mọ̀ pé torí pé kò sí fóònù àwọn èèyàn ò lè mọ̀ wípé àáfà yẹn ti jáde láyé tó wáyé pé fóònù wà ní wọ́n ó ti pè pé tọ̀ bó ni àáfà mo wà mo fẹ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn àáfà ti kú o ẹ padà so àáfà yẹn ó kọ tírà lórí ẹ̀ ó pè ní alhassarat fíìmọ̀ náà لقاها شيخ فوجده قد مات أو شبه ذلك mo ní tíra náà tíra latif pẹlẹbẹ kékeré báyìí ni ó kó gbogbo àwọn èèyàn tí wọ́n dà níyàn pé àwọn fẹ́ lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn àáfàá kan ṣùgbọ́n ká tó dọ́dọ̀ àwọn àáfàá yẹn àwọn àáfàá yẹn ti jáde láyé júzù ó fi ṣe tíra kékeré pẹlẹbẹ ó kó gbórúkọ àwọn àáfàá yẹn ó kó síbẹ̀ pdf ẹ̀ wà àwọn tá a bá browse ẹ̀ á rí i imam ṣáfi'í eh, dé ìlú misra ní ọdún one ninety nine hijira apá kan náà àbá sọ pé two hundred ni alimuyi ó dé níparí one ninety nine sí bẹ̀rẹ̀ two hundred ọdún mẹ́rin péré ni imam ṣáfi'í lò ní ìlú misra ní kọ́hírọ̀ bizat ní alfistot ibẹ̀ ni imam ṣáfi'í eh, ló dé sí ìgbà tó dé ó dé sí ọ̀dọ̀ abdul hakam àfọwọ́ Abdul Hakam yìí mọ̀lìkí ni àwọn ìkan nínú àwọn ọmọ wọn táǹpẹ̀ ní Ibnu Abdul Hakam ìgbà tí mọ̀mù ṣáfì yìí dé ó wò pé kóun ó chẹ́ǹjì lane mọ́sí àbí tó ti ń kọ́ tẹ́lẹ̀ mọ̀lìkíyà ni wá òkè òkè jẹ́ kí n padà sọ́dọ̀ Imam ṣáfì kí n tún lọ kọ́ mọ́sí àbí ṣàfìyà náà ó wá ta àmọ́kọ nínú mọ́sí àbí ṣàfìyà yẹn tó sì yanjú dáadáa òun imamu Buwaisi àti ìmáàmù Muzani àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n wà ní war front nínú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ìmáàmù Shafi'i ṣùgbọ́n ṣẹ̀mọ̀ yí pé àwọn olùmọ̀ wọ́n máa ń ní fìrọ́sà ìwòye sí tó jindò tàbí kán fẹnu sọ pé nǹkan yóò súnmọ́ kórí báyìí o bí nǹkan yóò dẹ̀ ṣe rí náà nìyẹn ìgbà tó di wípé ààrẹ mú ìmáàmù Shafi'i tí imam shafi ò lè ṣe akidu halkọ mọ́ afáwà fòmẹ́dì àwọn wa lọ bá imam shafi wípé tọ̀ ìwọ shafi rí àsìkò ní ti ń lọ yìí ta ni ó ta ló fẹ́ wà kálà tó sọ wípé kó mọ tàwa ńlá halkọ rẹ lọ tí yóò mọ kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ lórí mọ́sáàbì àṣàfihàn imam shafi rí wọ́n wá sọ fún àfàwà àlèfún mẹ́dí wípé ìmáàmù bùwọ́ ìtì òun ni kó tàwálà jílísà halkọ̀ ṣùgbọ́n ibnu abdul hakam òun ti ní lẹ́mìí wípé òun ni wọ́n yàn pé wọ́n lè yàn lómìn àfohun ìgbà tí àfáwà alìfòmẹ́dí àfáà alìmẹ́dí ẹjẹ́ ìkànnà àwọn àfáà ìmọ̀ bukhari òun ni alìfòmẹ́dí àbá òmẹ́rí wá sọ fún alìbúwẹ́sí pẹ́tọ̀ in ó sọ fún ibn abdul hakam ipe in tí imam shafi sọ lélẹ̀ pé buwẹ́sí ni yóò tà wá la halkọ tí ó mọ̀ bá dùrúsù lọ fáwọn èèyàn imam ibn ibn abdul hakam ó kà zábà imam humaydi pé anta kazab torí pé òun ti fira rẹ̀ sípò wípé àláyé kò sẹ́ni tí mọ̀mọ́ ó yàn òun náà ni òun ní ẹ̀tọ́ sí pé kóun tà wá la ipò yẹn kó mọ̀ kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ lọ ṣùgbọ́n ìmọ̀mù ṣáfìrí ó padà sọ wípé ìmọ̀mù ni kó tà la halkọ̀ kó tà la halkọ̀ bó tilẹ̀ jẹ́ wípé. yóò padà kú nípa fìtínà kan tí ó ṣẹlẹ̀ mọ́mù sáfì sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n òní kó mọ bá halkọ lọ anta satamudu satamutu fi hadidatin bayna yaday pé ìwọ ó kú lẹ́ni tí wọ́n dì ní ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ lọ́wọ́ àti lẹ́sẹ̀ ìmọ̀mù wé ti ń bá durus lọ ìmọ̀mù sáfì wá sọ pé tọ̀ ìwọ ibn abdul hakam ọ padà síbi tó ti wá fínì àyà ọ padà síbi tó ti wá ọ padà sí mọ́sí àbí mọ̀lìkíyà tó jẹ́ mọ́sí àbí bàbá rẹ̀ ìgbà tí mọ̀mù ṣáfì yìí dé mísírọ̀ ilé àwọn abdulhakam tó jẹ́ bàbá ibnu abdulhakam abdullah ilé wọn ni ìmọ̀mù ṣáfì yìí dé sí àwọn ni wọ́n ṣe ìsìdọ́fà rẹ̀ náà gbà lálejò so ìmọ̀mù ibn abdulhakam táwọn pé à ẹ̀ ń sọ pé bàbá mi ló gbà lálejò nígbà tó dé nísọ̀ yóò wá sọ pé òun fẹ́ replace ẹnìkan ní alcohol èmi náà ló yẹ kó ṣe kí ni o èmi ló yẹ kó fi síbẹ̀ ṣùgbọ́n ìmáàmù buwé tí àwọn kì í ṣọmọ kékeré wọ́n dàgbà wọ́n dẹ̀ ní ọjọ́ lórí àlè ìmáàmù múzẹ ni àwọn ni wọ́n kéré jù nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìmáàmù ṣááfì padà sọ fún ìmáàmù múzẹ ni wípé àǹtà ya múzẹ ní àǹtà náà sírù mọ́zàbì ìwọ ló padà ran mọ́sí àbí mi lọ́wọ́ tó padà sí sí gbogbo ayé ìjọ tí mọ̀mù ṣáfì sọ̀rọ̀ yìí ìmọ̀mù múzẹ̀ ní lọ́jọ́ náà ọmọ eighteen years ni ọmọ eighteen years ni ìmọ̀mù múzẹ̀ ni ní ọjọ́ tí ṣáfì tó sọ̀rọ̀ yìí wọ́n dẹ̀ sọ pé sọ nígbà àbílẹ̀ padà padà sí mọ́sí àbí rẹ̀ bàbá rẹ̀ tó jẹ́ mọ́sí àbí ti ń ẹ̀kọ́ lọ. ìmáàmù ibn abdulaka ó padà sí mọ́sí àbí mọ̀lìkíyà padà ó wá kọ̀tíra wípé mukhalafatu shafi'iyya kitab wa sunna aw al-amakinu allati khalafa fiha ash-shafi'i al-kitab wa sunna ó kọ̀tíra bẹ́ẹ̀ nítorí wípé wọ́n sọ wípé òun ni kó máa tàwa halkọ́ ó lọ ṣe ojú tí àkan lórí àáfàá rẹ̀ wípé àwọn ààyè tí ìmáàmù ṣáfì tó ti khalafa kìtàbù àsùnà ló wá di ọ̀rọ̀ rẹ̀ wá dàbí wàhálìmùhù rìmáyátà kúláyà omi pàlámọ́ ìṣe ìṣtádà ìṣtádà sín ló wà ń bẹ̀ ìṣe ṣín o ìṣtádà ó ti yé ìṣtádà kí kọ́wọ́ ó sùn kéèyàn lè sunwọ́ láti ta nǹkan ó ti yé ìsádà kì í ṣe ìsádà ó ti aksaru riwayat náà wọ́n ń gbà wá ní bishin ṣùgbọ́n asọ́fù riwayat òní sin ló wà ń bẹ̀ falama tada sa'idu huromani. wàkọ́dí alamtuhu nazimal kọ̀wáfí falamma kọ́ọ̀là kọ̀ọ̀fì àtànù àjàní ìmọ̀mù wé tí wọ́n bá ẹ̀kọ́ lọ ó ń bẹ́kọ̀ lọ ó ń bẹ́kọ̀ lọ ní fìtínà kọ́lùkù Qur'an ló ṣẹ̀yọ ní Baghdad ọmọ ìmọ̀mù sàfí ọlọ́mọdé abímọ ọ̀ràn Abdullahi ọmọ ìmọ̀mù sàfí gangan òun bá wọn Mu'tazila lọ wàhùwà nà kídù àbíhi tàmọ́ọ̀mọ́n ọlọ́mọdé àwọn ọmọ wa ọlọ́mọdé tí wọ́n ṣe tiwọn lọ́tọ̀ ọ̀tọ̀ ọlọ́mọ mọ́mù ṣàfi ṣe tiẹ̀ o ó lẹ̀ dí àpò pọ̀ pẹ̀lú kọ́dí àwọn ni wọ́n kọ lẹ́tà sí khalifa ní Baghdad gbàgbọ́n kọ lẹ́tà sí khalifa ní Baghdad pé tọ̀ pé àwọn nǹkan kan lọ ń bí o àwọn àfáà kan bẹ́ ń bí o wọ́n sì sọ wípé Quran wípé kì í ṣe makhluk pé kì í ṣe ẹ̀dá ọlọ́run ní tán sọ ni pé ọ̀rọ̀ ọlọ́run ọba ni. khalifa wa gbé iṣẹ́ dìde láti Baghdad wípé gbogbo àwọn àbá àpáta kí gbogbo àwọn hákìmù tètì kọ̀ọ̀kan kán máa ṣe imtihan fún àwọn àáfàá yẹn kán máa ṣe sìntọ́kù wọn nípa wípé kí ni mo kì fún ọ lórí pé Quran makhluk amgari makhluk ẹni tí ò bá dẹ̀ sí lórí mọ́kì fún yẹn tí wọ́n ṣe ìzámù ẹ̀ pé ìyìn tó gbúdọ̀ mọ́ sọ nìyẹn pé Quran laysa kalamullah pé kì í sọ̀rọ̀ ọlọ́run pé màkúlùkù ni kán ṣe ìzámù wọn pé ìyẹn ni kán fi sáwọn èèyàn lẹ́nu kán sì mọ kọ́ àwọn ọmọ nílé kéwú náà wípé Quran o ẹ̀dá ọlọ́run ọba ni ẹni pé fìtínà tó ní agbára ni ẹni tó wá jẹ́ hákìmù mísírọ̀ nígbà náà òun dẹ̀ nífẹ̀ẹ́ ìmọ̀mù bùwẹ́tì wa sọ mọ̀ bùwé ti n'i one to one wa sọ mọ̀ bùwé ti pé màá pè ọ́ ní gbangba láàrin àwọn èèyàn ṣùgbọ́n èmi mọ̀ wípé Quran ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ni kì í ṣe ẹ̀dá ó wàá sọ níwájú gbogbo àwọn èèyàn ní gbangba yẹn náà wípé tọ̀ ẹ̀dá ni o ṣùgbọ́n láàrin èmi àti ẹ mo mọ̀ wípé stand ẹni wípé kì í ṣe ẹ̀dá ó ṣe tazọ́hùr òun á sọ fún mọ́mù òun á sọ fún hakimu wípé innahu yuktada bí mi atu alifin auyezidun àwọn èèyàn tí ń tẹ̀lé mi wọ́n lé ní hundred thousand tí mo bá lọ sọ wípé mo camouflage níta mo sọ kìláàfù tí ń bẹ nínú ẹ̀mí mi ẹni tó gbọ́ àlọ kò sí kí ni kò lè gbá bọ̀ mọ́bùwé ti sáyàrí pé láyé in tí mò ń sọ yìí náà ní sọ bó bá pè mí alálìmọ́là so ẹni tó jẹ́ hakim misrọ nígbà náà ó wè pé kò sí nǹkan tó ń fẹ́ ṣe gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí inú àwọn ibn abdulhakam náà dùn sí torí pé àwọn wulẹ̀ tí ń tàn mọ́ àga yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tọ́lọ̀wọ̀n ṣe kí ni o tọ́lọ̀wọ̀n yọ̀ǹda àga yẹn fún wọn sòkọ́lọ̀wọ̀n bá àlejò ọlá kó kó kó là wá lọ́wọ́ nazaatul akron torí pé àwọn olùmọ̀ràn sọ wípé alimuna alimuasọ̀rọ̀ munafarọ̀ alimuasọ̀rọ̀ tó hirman tí àáfàá méjì tán jọjọ jẹ́ akron tán jọ ojú ẹgbẹ́ tán jọjọ lògbà tí wọ́n sì lo ìmọ̀ ní the same time kán tó lè gbà fúnra wọn ah! ọ̀nà ojì ìpìlẹ̀ ni wípé àárín wọn ò lè gún àfẹ́ntọ́lọ́n bá kẹ́ tọ́lọ́n bá ṣàánú làbá àti wọn sọ wípé àlìmọ̀ á sọ̀rọ̀ múná farọ̀ kábàárà ẹni lògbà gbọ́n mi sí omi ò tó pọ̀ ká sì mọ fojú pé kí ló mọ̀ kò mọ̀ nǹkan kan eléyìí wà dáadáa láàrin àwọn àfáà tó wà established pé àfa àbáyé àtàfa àbáyé nàzà àti wọlá rìn wọn àfa àbáyé àfa àbáyé nàzà pé téèyàn bá fẹ́ tún jókòó tì yẹn náà odidi tíra kan èyí ṣe kí ni o èyí tún yọ ń bẹ̀. gẹ́gẹ́ bí Imam Suyuti àti Imam Sakhawi muasiri ni wọ́n ṣùgbọ́n àwọn méjèèjì wọn yìí kò là wọ́n sá lọ sàlámù àfọwọ́ àbúwọ́ wọ́n yarí pé kò sí tó jọ àwọn ò ní padà lórí táwọn ń sọ pé Quran kalamullah ìgbà tó jáde láti Baghdad wọ́n dè wọ́n ní ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ lọ́wọ́ wọ́n dè wọ́n lẹ́sẹ̀ wọ́n sì gbé wọn sórí nǹkan ọ̀gùn wọ́n sì gbé wọn lọ débi tí wọ́n ti gbé wọn dé sahil tó bá dé sahil ó wà wọ ọkọ̀ ojú omi lọ sí Baghdad ṣùgbọ́n tí wọ́n bọ̀ wé ti dé ọ̀hún wọ́n dé Baghdad wọ́n fi wọ́n sínú ẹ̀wọ̀n wọ́n fi wọ́n sínú ẹ̀wọ̀n inú ẹ̀wọ̀n yẹn ni wọ́n wà wọ́n wá kọ lẹ́tà sí Imam Zuli tó jẹ́ àfa aládì ní ìlú Khurasan ìgbà tí wọ́n sọ kọ̀ǹdíṣọ̀ táwọn wà fún Imam Zuli ìgbà tí lẹ́tà dé ọ̀dọ̀ ìmáàmù Zuhli ìmáàmù Zuhli ka lẹ́tà náà gbogbo àwọn tọ́lábà kan wà ní halkọ̀njọ́ náà ògbọ̀n ni wọ́n bu sẹ́kún tí kálukú sun ẹkún tí wọ́n sì rántí ìmáàmù Buwaiti àti gbogbo àwọn àáfàá tí wọ́n wà nínú mihinatu khalqul Qur'an tí wọ́n rántí wọn nínú àdúrà kọ́lọ̀mọba àlítọ́lá kó fàrájà àlámọ̀rí wọn sí dáadáa ìgbà tí ìmáàmù Buwaiti tí wọ́n lọ imam almuzani sẹ́mọ̀ pé ibn abdulakam ti padà sínú malikiya ó dẹ̀ ti kọ tírà lórí wípé àfa àwọn òṣèkí ni o kò sọ so kò lè padà sí imam muzani tóun wà á tiẹ̀ jà fún tó fẹ́ tà wàhálà halkov ní kíní kan olọ́lọ́wọ́ àti kíní o ọlọ́wọ́ àti síbẹ̀ òun ló wá ń ṣe nọ́ṣúrù ìmọ̀ ìmáàmù Ṣáfi'í débi wípé ní gbogbo misrọ̀ lónìí káfàtà mazhab almutafaku alayhi fi misrọ̀ káfàtàn al-yawm mazhab imam shafi'i official mazhab tí wọ́n ń lò lónìí ní misrọ̀ mazhab imam shafi'i ni kò sì lójú ọdún mẹ́rin sí márùn náà lọ ní misrọ̀ ó sì bá àwọn mọ̀záìbù ńlẹ̀ kó tó dé ọlọ́run sì fi àlùbáríkà sí ebi ké ti ilé toko misra lónìí mọ́sí àbíyàn ni wọ́n lò alimuhim kí làwọn ẹ̀kọ́ ta fẹ́ fàyọ nínú àwọn kisos ta kà fún wa yìí nínú àwọn ẹ̀kọ́ ta fẹ́ fàyọ ń bẹ̀ ni wípé kéèyàn mọ̀ mọ̀ ṣe mùnáfásà sí ìtàsọ́dò èmi ni mo fẹ́ ṣe èmi ni mo fẹ́ ṣe èmi ni mo lè ṣe kéèyàn mọ̀ díje lórí ẹ̀ pé èmi máa ṣe èmi máa ṣe torí pé lọ́pọ̀lọpọ̀ ọgbà tó bá ní ìwọ ló ṣe tó bá fi ọ́ síbẹ̀ yóò padà ka ọ̀ lágara ò ní lè padà rí ṣe bákan náà kéèyàn sì mọ ṣàkíyèsí ìṣàkun ibi tí ọ̀rọ̀ ó wò sí kéèyàn tó rí àt torí pé nàbìláka òun ò farabalẹ̀ ìgbà tó sọ pé kì í sóhun ó ti padà mọ̀ pẹ́rù tó tẹ̀lẹ̀ sí mọ̀bùwé tí ó padà tẹ́lẹ̀ bóyá òun ni ìbápadà wá tún wá padà torí pé òun tún ju alimọ́mù alimúzẹni ó ju mọ́mù zẹni lọ lọ́jọ́ orí nínú àwọn ẹ̀kọ́ tí a tún kọ́ nínú kísọ̀ yìí òun náà ni wípé al-istiqama ala awamirillah kéèyàn dúró ṣinṣin lórí ẹsẹ̀ rẹ̀ méjèèjì lórí àwọn òfin ọlọ́run ọba subhanahu wa ta'ala lórí àwọn àṣẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ṣe pàtàkì púpọ̀ ó ṣe pàtàkì jiddan àti àwọn ẹ̀kọ́ míì tí ọ̀pọ̀lọpọ̀ wa ti a láǹfààní láti tún extract nínú àwọn ìtàn tí a sọ yìí ọba subhanahu wa ta'ala kí ó bá ṣe àforíjì fún àwọn tó ti lọ nínú àwọn bákan náà kó sì bá kẹ́ wọn ó sì ṣe wọn ní ọmọ àlùjànnà àfáwà sọ́ọ̀lì alfọ̀zá wọn ni ahùláhi umul a'immatu alladhina mtuhinu ala alqawli bi khalqil qur'an àwọn àfáà àti adákọ̀ sókè yìí àwọn náà ni àwọn olùmọ̀ tí wọ́n gbìdánwò wọn nípa ọ̀rọ̀ khalqil qur'an fàábàwò an yakulu bidhalika fi waqtil ma'mun wọ́n kọ̀ láti sọ bẹ́ẹ̀ nígbà tí Ma'mun tó jẹ khalifa wálé Mu'tasim àti Mu'tasim tó ń jẹ àbúrò Ma'mun àti Wafi alladhina imtahanuhum bisababil Mu'tazila kò sí nǹkan míì tó fà á tí wọ́n fi gbìdánwò àwọn olùmọ̀ yìí àwọn Mu'tazila àwọn náà ni wọ́n fà á nítorí pé nígbà náà wọ́n jẹ́ àsọmọgbè fún àwọn ọba tá a dárúkọ yìí wọ́n jẹ́ àsọmọgbè fún àwọn khalifa ti adarúkọ yìí gbogbo fèrè tán bá ti fọn sẹ́nu àwọn ọba òun náà làwọn náà ṣe kí ni o òun náà ni wọ́n fọn jáde lè anàlì mọ̀tẹ́zìlá nítorí pé àwọn mọ̀tẹ́zìlá sọ́ọ́rù haṣíyàtàn lílìkúlàfà wọ́n di gìgísẹ̀ àwọn aláṣẹ wọ́n di haṣíyà wọ́n di hawaṣí wọ́n di ìgbásẹ̀ táwọn bá wá jókòó lórí ọ̀gá ọlá tán bá na ẹsẹ̀ báyìí gbogbo gìgísẹ̀ wọn yẹn làwọn mọ̀tẹ́sílà ni wọ́n ṣe kíni o ni wọ́n tò sí. wàsọ́rù mustasharina lahum wọ́n di personal assistant fún wọn wọ́n di alágbọ̀nọ̀dún wọn wọ́n di alábàárò fa asaru fihim àwọn àáfàá mọ̀tẹ́sílà yìí wọ́n wá nílapa burúkú lára àwọn tí wọ́n jẹ́ aláṣẹ àwọn mùsùlùmí nígbà náà wa adkalu alayhi mazhabal i'tizal wọ́n sì mú dé sígbọ́ wọn wọ́n mú dé ògóńgó etí wọn mazi abi àwọn mọ̀tẹ́sílà wa ọgwụ bi ilzami na. wọ́n sì pàṣẹ fàtàwá wípé kán jẹ gbogbo àwọn èèyàn nípa bilkọ́ọ̀lì bilkọ́ọ̀lì quran pé káwọn èèyàn máa sọ̀rọ̀ wípé quran kì í ṣe ọ̀rọ̀ ọlọ́run wípé ẹ̀dá ni fàhásọ̀ láti mihnatun azima mihnatun azima wọ́n ní eléyìí ló fà á ti àdánwò ńlá tó tóbi lélẹ̀ tí a fi mẹ́nubà láti ìdòkó tó kọjá nípa ọ̀rọ̀ khalqul Qur'an tí ó wáyé alimam ahmed almokifa waljabala shamiha wọ́n ní imam ahmed ó dúró ní àsìkò yìí ìdúró tí ó jẹ́ ìdúró akọni mọ́m ahmed bin hanbal ó dúró ní ìdúró akọni ó dúró ní ìdúró òkè tí nǹkan kan ò mi nítorí wípé tó bá lọ jẹ́ wípé imam ahmed bin hanbal jẹ́ wípé wọ́n lọ sọ ìdàkejì níjọ́ náà lọ́hùn èyí tó súnmọ́ ni wípé ìyẹn ni ó súnmọ́ kó padà jẹ́ díẹ̀ ń di mọ́níhájú alìsúnà tọ̀jọ́mà tọ́lọ́mbà fẹ́ bẹ́ẹ̀. ṣùgbọ́n nítorí pé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala nasiru dinihi òun náà ní ran ẹ̀sìn rẹ̀ lọ́wọ́ òun náà ní sì ran ẹ̀sìn rẹ̀ sí kò ní gbò kò ní yẹ̀ láti máa dáàbò bo ẹ̀sìn rẹ̀ pẹ̀lú àwọn asbab àwọn ìdí àti àwọn ashkhas àti àwọn onírànran èèyàn tí wọ́n jẹ́ ògúnná gbòǹgbò ti dátọ́ lẹ́nu ìgbín nínú ìmọ̀ ẹ̀sìn wọ́n mọ̀ dúró ti ọ̀rọ̀ ọlọ́run ọba wọ́n sì mọ̀ dúró ti ọ̀rọ̀ anábì sallallahu alaihi wa sallam wọ́n sì mọ̀ dúró lórí wípé kí ni àgbọ́yé àwọn sálàf lórí àwọn ọ̀rọ̀ tí à ń sọ yìí walam yaqdiru minhu ala shay'in pẹ̀lú bí wọ́n ṣe fìtínà rẹ̀ tó bí wọ́n ṣe nà án lọ́rẹ́ tó bí wọ́n ṣe hàn án lè mọ̀ tó kó gbó kó yẹ lẹ́ni tó dúró lórí ẹsẹ̀ rẹ̀ méjèèjì àfáwa abdulgani alimakudisi aleyhi rahmatulah nínú àwọn nínú tíra tí mo dárúkọ lẹ́ẹ̀kan yẹn kìtàbù mihnati imam ahmed bin hanbal wọ́n ní imam ahmed bin hanbal tí wọ́n bá pe ìrun ní ọjọ́ jumua imam ahmed nínú ẹ̀wọ̀n yóò sàlùwàlá tó bá sàlùwàlá sẹ̀kẹ̀sẹ̀kẹ̀ lọ́wọ́ sẹ̀kẹ̀sẹ̀kẹ̀ lẹ́sẹ̀ yóò wá jáde yóò máa lọ yóò máa lọ yóò máa lọ tó bá ti wá dé ẹnu géètì ẹnu géètì rúùmù nínú sẹ́ẹ̀lì tó wà yóò wá sọ wípé allahumma shahad ìwọ o jeri mi o jeri mi o mi o hada áfírù tọ́ọ̀kọ̀ pé ibi tí mo ní agbára dé ibi tá agbára mi dé dúró ìlè kọjá bí mo jẹ́ pè rẹ o ẹwù kan níbi tí fìtínà náà níbi tí ó ní agbára dé báyìí sọmọdà wà kọfà wà sọbàrọ alàlẹ azab wàl ìhánà wà sẹjù wọn ní kàkà tí mọ́ni bàbá yìí tí ó fi máa jó iná àjórẹ́yìn òkè òkè ni iná ìgbàgbọ́ rẹ̀ tún ń jó sí ó dúró lẹ́nu tó ṣe sùúrù tó sì fara mọ́ ìyà tí ó jẹ́ àti ìyẹpẹrẹ àti ìfinisínú àhámọ́ kọ́lọ̀ọ̀bà àríkọ́lá kó bá kọ́ sínú mizan hasanat imam ahmed bin hanbal amin wàlám yẹ ti dùrù mí ní ṣe hátà nasara allahu bihi hada din títí tí ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala tó fi ran ẹ̀sìn yìí ṣe pẹ̀lú ìdúróṣinṣin àfáàwà alimam ahmed bin hanbal ọlọ́wọ́ bá ran ẹ̀sìn yìí lọ́wọ́ púpọ̀ pẹ̀lú wípé ó lo ìdúróṣinṣin àfáà ahmed bin hanbal ọlọ́wọ́ bá lò ó ní sábàbí wàkọ́mọ́ abihi ahùláhi zanadikọ̀ gbogbo àwọn kente tí wọ́n dúró lórí wípé àwọn ò mọ polongo àwọn mozaib àwọn akọ́id tí ò gbádùn ọlọ́wọ́n bá àlejò ọlá ó paná dáwà wọn látòkèdélẹ̀ pẹ̀lú ìdúróṣinṣin imam ahmad bin hanbal wa min ulama man kutila nínú wọn ó ń bẹnu wọn tí wọ́n pa gẹ́gẹ́ bí àfa ahmad bin nasir àti àwọn míì fakutila minhum unasun abaw anyakulu yakulu bi khalqil qur'an wọ́n ní wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní àwọn olùmẹ̀sìn tí wọ́n kọ̀ láti sọ wípé kùránì o ó jẹ́ ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala والإمام الأحمد والإمام الأحمد عذبوه Imam أحمد ọmọ ambali wọ́n jẹ́ níyà wọ́n hàn lè mọ̀ wà tọ́ọ̀lába al-Mu'tazila tó bíkọ́tìlì àwọn Mu'tazila pẹ̀lú ìgbìyànjú wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe súnmọ́ àwọn aláṣẹ wọ́n gbèrò wọ́n dá láníyàn wọ́n sì fẹ́ bẹ́ẹ̀ kí àwọn aláṣẹ ìgbà náà kí wọ́n yanjú Imam Ahmed ọmọ ambali lakin allaha najahu min alqatl ṣùgbọ́n ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó là kúrò lọ́wọ́ ikú lakinnahum azabuhu wa azawhu ṣùgbọ́n a wọ́n jẹ níyà wọ́n sì fi ara ní púpọ̀ wọ́n jẹ níyà wọ́n sì fi ara ní fasabara fasabara imam ahmad bin hanbal ó ṣe sùúrù lórí ẹ̀ hatta ayyadahu Allahu bil mutawakkil ibn al-mu'tasim títí ọlọ́run bá àlékọ́lá tó fi ràn án ṣe tó ràn dáwà rẹ̀ ṣe pẹ̀lú mu'tasim faqad rafa'a Allahu anhu al-mihnata ọlọ́run bá àlékọ́lá ó gbé ìgbìdánwò yìí ó gbé kúrò fún wa akramahu wa azzahu ọlọ́run bá àlékọ́lá ó padà pọ́nlé ó padà fún níyì wa azharahu wa azhara sunnata sallallahu alayhi wa alihi wa sallam bákan náà ọlọ́run bá àlejò láti jẹ́ kí súnà anábì sallallahu alayhi wa sallam kó hàn látara ìdúró ṣinṣin àfáà wa yìí wa hadhihi sunnatullahi anna al-faraja ya'ti ba'da shidda Aba Fawzan wọ́n ní eléyìí inú súnà ọlọ́run ọba ló jẹ́ wípé ìṣẹ́gun àṣeyọrí ìlàkọjá yóò padà bá èèyàn lẹ́yìn ìgbà tí ìnira tó ti padà bá èèyàn fàyínà máa lè ọ̀sùrí yusra torí pé kò ní sí kankan nínú ìnira nínú ìfàyín keke àfi kí ẹ̀dẹ̀ kó tún ṣe kíni o kó wà pẹ̀lú ẹ̀ ìnà máa lè ọ̀sùrí yusra gbogbo gbogbo ìnira náà ló bá ìdẹ̀kùn òun ló bá dé Imam Ahmad bin Hanbal nígbà tí alimutawakil tó di khalifa alimutawakil ó wá fi owó owó ńlá ó fi ránṣẹ́ sí imam ahmed bin hanbal wípé bí ìgbà tí èèyàn bá kọmpẹ́ṣẹ́tì àfáà pé ah ládùúrú yà tí ẹ jẹ yìí ó yẹ ká kọmpẹ́ṣẹ́tì yín imam ahmed gba owó náà ṣùgbọ́n imam ahmed sọ wípé. Fitina owó ilé ìtàn gbé wáyé ó ju fìtínà gbogbo ìyà táwọn jẹ nígbà wàhálà khalqul Qur'an wọ́n gba owó náà lọ́wọ́ ẹni tí khalifa gbé owó fún láti lè ṣe ìzáàrú wípé àwọn òkọ rẹ tí khalifa fún àwọn o ṣùgbọ́n níbẹ̀ náà ni wọ́n ti fi gbogbo owó yẹn pátá wọ́n ti fi tọrẹ eléyìí ó wà nínú sí àwọn olùmọ̀ àfáàwà abdulmuhsin al-abbad al-badri raihanatul madina hafizahullahu ta'ala ní nǹkan jọ ọdún bíi mẹ́ta sẹ́yìn sí mẹ́rin kò tiẹ̀ tó bẹ́ẹ̀ gan lọ́dún mẹ́ta sẹ́yìn ọba saudi tó wà ń bẹ lọ́wọ́lọ́wọ́ ní ìsìn salman alimaliku salman tó wà ń bẹ lọ́wọ́lọ́wọ́ ní ìsìn ó fún bàbá yìí ní award nípa wípé ìdúróṣinṣin wọn lórí nọ́ṣúrò súnà bàbá musina bad hafizahullahu ta'ala wọ́n ka kútùbù síta nínú mọ́sáàsì ànábì for 25 years 25 years bàbá musina bad ni wọ́n fi ka bukhari muslim abu dawud tirimizi nasai àti Ibn Majah twenty five years ni wọ́n fi ka tírà náà ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sọ Bukhari àwọn àbúwàbù kan ń bẹ tí wọ́n miss tó yẹ pé nígbà kan bẹ̀rẹ̀ ìjọ náà lọ́hùn wọn ní àkọlé kan wípé káwọn máa record àwọn muhadarat àwọn dùrúsù yẹn wọn ní àkọlé kan pé káwọn máa ṣàjálà rẹ̀ kalẹ̀ lẹ̀ ìgbà tí wọ́n parí Ibn Majah tán wọ́n tún wá ẹ̀sẹ̀ tún wá padà bẹ̀rẹ̀ sọ ibùkárí mọ́rátàn sáàníyá sódà tí yóò lè jẹ́ wípé yóò lè wà mùsájàn yóò wà lè ní ìsìdáàm pẹ̀lú àwọn eléyìí tí wọ́n ti ṣe tí wọ́n rìkọ́dù àti eléyìí tí sẹ́mọ̀ pé àwọn abala tí wọ́n rìkọ́dù yẹn wọ́n ti kọ́kọ́ ṣe yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n tún ẹ̀sẹ̀ wá tún dá a padà wọ́n tún ṣe ó wá lè ní ìsìdáàm pẹ̀lú ibi tí rìkọ́dù yẹn ti bẹ̀rẹ̀ ní ọdún náà. mọ́lùkù Salman ó fún bàbá ní award bàbá ní tọ̀ award yẹn kàn ṣe tẹ̀kúìmù rẹ̀ tán convert ẹ̀ èló ni èló ni award yẹn jẹ́ tán bá fẹ́ kọ̀ wá mọ́ rẹ̀ tán fẹ́ ikú ètì ẹ̀ sí owó cash raw cash wọ́n sọ ètò owó yẹn jẹ́ lọ́dún náà mi ìlé rántí exactly bàbá ní pé gbogbo àwọn tọ́lábà tí ń gba ìmọ̀ níwájú àwọn tí wọ́n jẹ́ ẹni tó ní bùkátà gbogbo owó yẹn bó ṣe pọ̀ tó láti òkè délẹ̀ kí wọ́n há fún gbogbo àwọn tọ́lábà aláàrú us eléyìí ìṣesí àwọn olùmọ́ni wọ́n máa ń ní àánú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ wọn fẹ́ẹ̀ ju àwọn ọmọ tí wọ́n bí nínú fúnra wọn gan lọ nígbà mi ẹ̀rí wípé Imam Ahmad bin Hanbal kì í ṣe wípé kò wà gírídì kò lójú kòkòrò kò ní padà hàn báyìí àkáàfọ̀ àlànà sì hì ó tún páyà lórí ẹ̀mí ara rẹ̀ pé à ṣé eléyìí báyìí tán tún lọ gbé wá ìbáyìí owó tí kàlífà tún gbé wá ìbáyìí tẹ́lẹ̀ ò tún ní dá ṣé kìí pé fìtínà míì tó tún ju ìyà tí òun ti jẹ lọ òun ló tún fẹ́ dé ó wà záà owó yẹn fún gbogbo àwọn fòkọ́rọ́ tí wọ́n ní bùkátà sí eléyìí ẹ̀dẹ̀bẹ̀ akẹ́kọ̀ọ́ ìmọ̀ ẹ̀sìn á rí àǹfààní tó pọ̀ ń bẹ́ẹ̀ tí kìí ṣe àǹfààní kékeré lórí wípé kéèyàn ṣe sùúrù kéèyàn dẹ̀ ní àtàhámúl wàtẹ́dùṣíá kéèyàn ní àtẹ̀mọ́ra lórí gbogbo ìrìn àjò ìmọ̀ téèyàn bá ń wá kéèyàn ní àtẹ̀mọ́ra jídán eléyìí ó ṣe pàtàkì púpọ̀ abẹ́lọ́wọ̀n ọba subhanahu wa ta'ala eléyìí tí a gbọ́ yìí tí ó ṣe ní ìbálẹ́jọ́ dáadáa fún wa láyé ní sàárè àjọgbẹ̀rẹ̀ kíyàmọ̀ tó bá di ìjòkó tó ń bọ̀ a ó tẹ̀síwájú ní agbọ́nrin tí àáfàá fi sọ wípé wáyíza rọ àìsàn rọjùlá yẹjìlì tùmá ahìlì àhùwá fàhàzárùhù wàrífùhù fàyín jálàtà máàhù bádàmà alìmọ̀ fàtẹ́kì fàínàhù sọ́hìbù hawa subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk salamu alaykum wa rahmatullahi wa barakatuh